wàhálà ò tí ì tán lẹ̀ o lórí ọ̀rọ̀ Muyideen oníchájà àtìyàwó ẹ̀ ṣé lóòótọ́ ni pé àáfàá lẹ́gbà ń pe àwọn obìnrin ní àṣetánì nínú fọ́nrán yìí ìyálájẹ courtroom fọ̀rọ̀ ránṣẹ́ sí àáfàá lẹ́gbà lórí ọ̀rọ̀ tó sọ nípa ìyàwó Muyideen àti àwọn orúkọ tó fi ń pe àwọn obìnrin lóríṣiríṣi nítorí ohun tó ṣẹlẹ̀ láàrin Muyideen Oníṣájà àtìyàwó ẹ̀ àfáà Lẹ́gbàá wá sọ àwọn ọ̀rọ̀ kan tó lágbára o àwọn ọ̀rọ̀ yìí lágbára o ó sọ àwọn ọ̀rọ̀ tó lágbára nípa ìyàwó Muyideen àfáà Lẹ́gbàá ń béèrè lọ́wọ́ ìyàwó Muyideen pé kí ló dé tí kò tẹ̀lé ọkọ ẹ̀ Muyideen nígbà tó ń kúrò lọ́dọ̀ àgbàlá Gabriel ipe Muyideen kúrò lọ́dọ̀ àgbàlá Gabriel ìwọ ìyàwó o sì kàn ó tẹ̀lé nígbà tó dẹ̀ mọ̀ pé nítorí òmìnira ni Muyideen ṣe kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel Ìyálájẹ courtroom ti wá tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lẹ̀ o ó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lẹ̀ lórí àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì tí àáfàá yìí sọ nípa ìyàwó Muyideen ní Chaja nítorí nítorí ó kọ̀ láti tẹ̀lé ọkọ ẹ̀ kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel kí wàá ní Ìyálájẹ sọ lórí ọ̀rọ̀ yìí. Welcome to crossblog XTV. Remember to like, share, and follow us. tó ń jó gidi tó kíjọ́ mẹ́rẹ̀ tó ń pọ̀ yìí bí ìpò nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ kò sí nífẹ̀ẹ́ rẹ̀ ah! aládùnmọ̀ lóbìnrin. Inna nisa ashayatinu kulikuna lana. Mukti lifestyle. Na'udhu billahi min sharri shayatini. La ilaha illallah. Lórí ọ̀rọ̀ pójó. Afáàní inna nisa ó làwọn obìnrin. Shayatinu kulikuna lana ó ní àṣetánì tó lọ ń dá tìwá làwọn obìnrin ah ah ó làdéhùn tó lọ ń dá tìwá làwọn obìnrin. pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wa mo ní pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wa torí bẹ́ẹ̀ ò bá rí wa ẹ ò ní lè sùn pàtàkì lóbìnrin. ẹ máa tọ́jú wa bẹ́ ò bá a ká mọ́ wa ẹ ò ní lè sùn pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wa ìgbà tí wọ́n wá pe àwọn obìnrin ládánwò wọ́n láì àáfà alẹ́gbàá táwọn sọ̀rọ̀ iná ló wú pé àwọn obìnrin wọn ládánwò lóbìnrin bẹ́ẹ̀ sì ré ẹ̀yin ọkùnrin jọ́ọ́lẹ̀ jẹ́ ó lọ́jú yín ò sì kó bẹ́ẹ̀ kí ló dé tẹ̀yìn obìnrin ẹ̀yin ọkùnrin kí ló gbọ́ àǹfààní kẹ́ ẹ mọ́ dánìkan ṣayé àǹfààní kẹ́ ẹ mọ́ dání kẹ́ ẹ mọ́ dání kan ṣáyé pé kò yẹ kẹ́ ẹ bímọ láyé torí kẹ́yìn ọkùnrin bóyá kẹ́ ẹ mọ́ fẹ́ra yín kẹ́ ẹ mọ́ bímọ fúnra yín. nítorí a rí i pé bọ́kùnrin bá fẹ́ bímọ yóò lọ rèé fẹ́ bèèrè ìgbà tá a ti wá sọ wípé èṣù àdánwò làwọn obìnrin bẹ́ẹ̀ sì ni ẹ gbóhùn àfáà lẹ́ẹ̀kan tó ń bọ́mọ wípé dákẹ́bẹ̀ yẹn òun sì ń bọ́mọ rẹ̀ wí òun sì ní ẹlẹ́yà tí ń kùrùbọ̀ nínú ilé ó léṣù nínú ilé ó lẹ́ni àsàtáànì nínú ilé ìyún ẹlẹ́yà tí ń kùrùbọ̀ dín fún ìyá tó bí àáfà ẹni àsètáànì nítorí obìnrin ni àwọn àbúrò rẹ̀ lóbìnrin ẹni àsètáànì làwọn náà nítorí obìnrin làwọn náà àwọn ẹ̀gbọ́n wọn tó bá ní tó jóbìnrin àṣetánì tó wá ní wọn àbẹ́ ẹ̀rí sí ọlọ́run ẹ bá ń gbọ́ náà tóbi àwọn ẹni àṣetánì wá pọ̀nù wọn rán lọ́jà àwọn ẹni àṣetánì wá pọ̀ gan jàrá wọ́n sì wá tó wẹ́bìn jọ ọmọbìnrin làbá Ìyálájẹ courtroom fèsì sí ọ̀rọ̀ tí àáfàá Legba sọ nípa Muyideen Oníchájà àtìyàwó ẹ̀. Ah, ọlọ́run ò ọlọ́run ò sì rá ò sì wọ́ ọmọ rẹ lé ayé ò sì wọ́ pa títí ń ṣe ìwọ ọlọ́run àwọn pa ọlọ́run àwọn làwọn ń sọ̀rọ̀ yìí kọ́lọ́run ó sì ṣàánú èèyàn ọlọ́run àáfà tó kẹ́ni àṣetáàní jọ kò sì lè dá sùn òun sì ń kùnú bọ̀ nínú ilé ó rìn dé mọ́ ó ń dámira ló pé àbùkọ́ mi kò ní yóò bísìmìlà bísìmìlà àbáyé dámira lórí ẹni àṣetáàní olówó. o tún wá ṣe súnú àwọn ẹni àṣetánì ẹni àṣetánì tún wá ń sọ oúnjẹ fún ọ ó tún ṣe sàárì fún ọdún àwẹ̀ ọlọ́run sàdúrà rẹ sì ti gbà báyìí sàdúrà rẹ lè gbà báyìí wọ ọlọ́run àáfàá lẹ́gbàá tó wá lọ kẹ́ni àṣetánì jọ ọlọ́kọ wọn tirẹ̀ nulẹ̀ irú oyin omi ara yín tí ọmọ dàálẹ̀ gan kò lè bọ́ gìdán àti táàní obìnrin náà ni ọmọ kò jọ àwọn náà ni wọ́n pọ̀ jù àwọn àbúrò ìyá yín obìnrin àti táàní àwọn fámìlì ọmọ obìnrin nù àwọn ọmọ ìyá rẹ àwọn ẹ̀gbọ́n àbúrò àti táàní ìwọ náà bóbin àṣetáàní ó fẹ́yàwó bin àbọ́kùnrin lọ fẹ́ ni àbọ̀ ń ṣe gígìlò àbí kí ló ń pè gílógìlò àbí ẹbí sáwọn ṣe tọkùntọkùn ni ṣé fùrọ̀ àfẹ́ ah, àbí fùrọ̀ lẹ́ ń ṣe ni àfẹ́ àṣẹ fùrọ̀ lẹ́ ń ṣe ni kò yé mi mọ́ o kí ni ti fẹ́ rújú wàhálà kò sì yẹ kó rújú <laughs> ẹ máa pe tí ò gbọdọ̀ rújú wá pé ọ̀rọ̀ eléyìí ti rújú báyìí àwọn àfa àwọn ò sì mọ̀ pé ní àṣetáàní ló bí àwọn ò sì fẹ́ kínní jìnjìn wọn ní mélòó náà ń wí wọn tún fẹ́ kejì gèlè àṣetáàní kejì mẹ́rin ọlọ́run wí wọ́n mú ẹ̀sìn tá a nìkan tá wọ́n tún gbé wá nulẹ̀ wọ́n lọ gbé kẹrin ọ̀rọ̀ bọ̀ wọ́n gbé lẹ́pa wọ́n gbé kúkúrú wọ́n gbé gíga gbogbo ẹni ẹ̀sìn tá a nì wọ́n kó wọn lórí ṣíṣe wọ́n kó dúdú wọ́n kó pupa wọ́n kó wọn sínú ilé. táwọn bá sì rẹ̀ dín ni wọ́n máa rẹ́rìn ẹ pé ẹ mo nífẹ̀ẹ́ rẹ <laughs> bá mi gbọ́wọ́ débi bá mi gbọ́wọ́ dé àwọn ẹni burúkú àwọn ẹni àṣetánì náà ni ó mọ gbọ́wọ́ kí torí tó yà wọ́n bá ti wà ní gègéré gègéré orí àṣetánì làwọn náà mọ̀ pé àṣetánì gbọ́wọ́ síbi yìí àṣetáàní bá ń gbọ́wọ́ sápá bí àṣetáàní fà mí mọ́ra àṣetáàní yìí mọ̀ ń bọ̀ yìí mọ̀ ń bọ̀ yìí mọ̀ ń bọ̀ yóò rí ni ẹni àṣetáàní. <laughs> ó yá lẹ́gbàá sún síwájú. ṣètáàní tọ́lọ́ ń dá tiwa níwọ̀n na'udhu billahi min sharri shayatin afọ́nìjà máa fọ́lọ́ wáṣọ kúrò ní aburú ṣètáàní ní àwọn shayatin ah, lè ń sì ní àwọn shayatin lè ń sì làwọn ìyàwó tá à ń fẹ́ sílé wà. Eh, ṣé ti rí mi alukurani sọ fún wa pé inna min azwajikum wa auladikum aduwwan lakum fahdaruhum alukurani ló ń bẹnu àwọn ìyàwó tẹ́ ẹ fẹ́ àtàwọn ọmọ tẹ́ ẹ bí ọ̀tá yín bẹnu ẹ ṣọ́ra ẹ abẹ́rẹ́ ṣé ìyàwó lélẹ́yìí kí ló ló ṣe bẹ́ẹ̀ tí ó lè máa tẹ̀kọ́ lọ́kọ́ ẹ lọ ọkọ tó o bá mọ̀ pé ìyàwó rẹ̀ ló bá jẹ́ lóòótọ́ onífẹ̀ẹ́ rẹ̀ ó tẹ̀lé lọ ni ọkùnrin kan ò gbọ́dọ̀ tún jọ ẹ́ lójúmọ́ lẹ́yìn Muyideen azakari ọkùnrin kan gbọ́dọ̀ tún wọ abẹ́ rẹ̀ lẹ́yìn tí Muyideen tó bá kò nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ìyàwó ọkọ ẹ̀ ni. ẹjọ́ kò tún jọwọ́ kásàkárì mímọ ọwọ́ ẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ ni àṣetánì ni ìyí tó bá wù ló lè wọnú abẹ́ àṣetánì kí ló kàn ewúrẹ́ àbúrò mọ́ kẹ́yìn ọkùnrin mọ́ máa sọ kìíní àṣàkìíní kan kò tún gbọ́dọ̀ wọnú ẹ̀jú tọpọ̀ ẹ̀ lọ irú kátikàti wọnú ewúrẹ́ àbúrò yàfọ́ kọ̀kọ́ kẹ̀kẹ́ kọlu mọ́tò wo bíbi tó o bá rọ̀ dé yìí ibi tẹ́ ẹ ti lábòsí tẹ́ ẹ ti ṣe dáadáa nínú àwọn ọ̀rọ̀ tá à ń bá yín sọ bàbá lẹ́gbà òun ni wípé ó yẹ kí ẹ̀yin bá irú ìwọ yìí ìwọ lẹ́gbàá yìí torọ́mọdé ni ọ irú ìwọ yìí ìyálàjẹ courtroom fèsì sí ọ̀rọ̀ tí àáfàá Legba sọ nípa Muyideen oníṣájà tìyàwó ẹ̀. ọkọlọmọ sọ̀rọ̀ kọmọ sọ yẹsà yẹsà ń wèsì ẹgbẹ́ rẹ̀ ń wèsì ẹgbẹ́ ọkọlọmọ ọgbọ́ irú ìwọ yìí àáfàá ajígini anìgìnìgìnì wọjà àti Ṣèyí Kìfọ náà ṣọ irú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ bá jẹ́ èèyàn gidi láwùjọ ni ẹ̀yin náà lè ṣerú ẹ̀ ni torí irú yín ó yẹ kí ẹ sọ fún Muyideen kẹ́ ẹ bá sọ ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ pé gbàdẹ́pẹ́ yìí náà nígbà pé mo ti mọ̀ pé ẹ̀yin àwọn ajégidé náà ló ní human rights sọnù fẹ́ẹ̀kì yẹn ó yẹ kí ẹ sọ fún Muyideen ni pé èèyàn ẹ mọ̀ múrú ẹjọ́ ìyàwó rẹ̀ lọ bíbá bíbí bẹ̀ ṣé bẹ̀ lẹ ti pàdé ni ó ṣe máa mú ẹjọ́ ìyàwó mi mo mú wá lọ́tẹ̀ yìí pé ó kù díẹ̀ káàtó ìyàwó lẹ́bí nínú ẹ̀sìn Islam ẹ̀sìn Islam fọwọ́ sí kéèyàn fẹ́ yàwó kó so yìgì ẹ̀ kó fẹ́ tán téèyàn bá fẹ́ so yìgì obìnrin tó o fẹ́ tọrọ ẹ̀ níṣu lọ́kà ló ń jẹ́ bẹ́ẹ̀ ní ìwọ̀nba òye Kristẹni lèmi o níwọ̀nba òye tí mo mọ̀ nípa pé yóò so pọ̀ pẹ̀lú obìnrin kó o so yìgì orí obìnrin kó o so fún un kó o fẹ́ tán kó o fẹ́ tilétilé kó o fẹ́ délé ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé nígbà tí Muyideen kò wá ká ní kò wá so yìgì yẹn ní titi Islam ó fẹ́ ìyàwó ẹ̀ ó ṣèdáná ó fẹ́ ní ṣùlọ́kà ó mú ìyàwó ẹ̀ yẹn ó gbé lọ sí court wọ́n tún ṣe court registry lẹ́yìn náà wọ́n ṣe ti church aláàjì kò sírú ọlọ́run god bless you sir ẹ káàbọ̀ sir ó gbéyàwó ẹ̀ ó gbé lọ sí church káwá sọ wípé gẹ́gẹ́ bí mùsùlùmí ni yín ẹ ò fọwọ́ sí ti church yẹn pé ẹ láìkì ẹ ẹ jẹ́ ká sọ pé bóyá ẹ láìkì ẹ ẹ jẹ́ ká mú ti church kúrò kó má yẹ pé bóyá wà bias ẹ jẹ́ ká wá mú ètò wà nùtúrà wọ́n fẹ́ ní ó fẹ́ yàwó ẹ̀ ní iṣu lọ́kà ní Muyideen wọ́n ṣe ìdáná lẹ́yìn ìgbà náà gọ́ọ̀mẹ̀ntì ló ṣáà ní ṣé Àgbàlá Gabriel ló ní kóòtù ẹ̀dì ni ìjọba ó mọ̀ sí ìgbéyàwó wọn wọ́n tún tẹ̀ka ń bẹ̀ mo mọ̀ kí gbogbo àwọn nǹkan kan wọ́n dẹ̀ máa kà sí wọn létí nígbà tó bá fẹ́ ṣe rẹ́gísítírì o ìyàwó ẹ ẹ tó bá ṣe báyìí tó bá ṣe báyìí olùfin ó bá ṣe báyìí ó bá ṣe báyìí ó ṣe báyìí ó bá ṣe báyìí gbogbo ẹ̀rọ máa ti kà sí wọn létí kán tó tọwọ́ bọ̀wé wọ́n fẹ́ra wọn bẹ́ẹ̀ so ṣé ó yẹ kí Muyideen wá mú <coughs> ìgbà tó wá fẹ́ kíyàwó ẹ̀ padà àbí tó wá fẹ́ báyàwó ẹ̀ sọ̀rọ̀ ṣó yẹ kó jẹ́ orí woman right fake life tẹ́ gbé síbẹ̀ yẹn tán so bánà tán ta bánà bíi cotton ẹ máa ní wọn pé wọ́n hàngì bánà báyìí wọ́n ta ni bóyá bóyá wọ́n ní wọ́n pa wọ́n ní wọ́n ní wo ròdù ló wà ní wọ́n ta bánà yẹn báyìí wọ́n máa wọ́n fẹ́ kí human rights yẹn kó máa yọ lẹ́yìn wọ́n fi ṣe backdrop yẹn so wọ́n á máa interview ẹ̀kẹ́lẹ́ mọ́ ni pé interview ẹ mọ́ ní pé àwọn interview ẹ ti mọ àwọn family interview àwọn ajígiri àti fọlọ́ọ̀ṣọ́ interview ẹ nínú àfọlọ́ọ̀ṣọ́ ni fọlọ́ọ̀ṣọ́ ló máa ń sọ bẹ́ẹ̀ interview so the interview yẹn òun àti ayé àfáà kí ló jẹ́ lẹ́gbàá a máa hàn lẹ́yìn ajígini tiẹ̀ máa ń sọ ìbò tì a máa hàn lẹ́yìn báyìí. ṣó yẹ kí ọkọ kó jẹ́ pé orí orí social media orí ibẹ̀ láti ní láti máa communicate pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó yìí ò lẹ́bí kò lára bọ́rọ̀ bá tiẹ̀ rújú pọ̀ orí lọ bá àwọn fámílì ìyàwó pé yẹn báyìí báyìí báyìí ìjẹ́ ọ̀rọ̀ àgbà tí wọ́n fẹ́ra wọn wọ́n ní carnival banner ìgbà tí wọ́n fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn pé aríra wa ní ṣọ́ọ̀ṣì aríra wa bíi kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì ìgbà tí ó dẹ̀ máa padà ní kó máa. ìyálàjẹ courtroom fèsì sí ọ̀rọ̀ tí àáfàá lẹ́gbà sọ nípa Muyideen Oníṣájà àtìyàwó ẹ̀. ìyàwó mi wò èsì jẹ́ ká máa ṣẹ̀sìn báyìí mi ò fẹ́ yín ìṣẹ̀sìn kìrìsìtẹ́nì yẹn mọ́jà yẹn mo fẹ́ máa ṣe báyìí kí agreement kó wà. màá ka ẹnìkan sẹ́ndì mẹ́sẹ́jì kan sí mi ẹ jẹ́ ká máa bẹ́lẹ̀ lẹ́ má ti yẹ ká mẹ́sẹ̀. tẹ́ bá rí bó ṣe ń bá Muyideen sọ̀rọ̀ ó làbórí ẹ̀ ti gbálẹ̀ ó làbórí Muyideen yìí ó làbórí Muyideen yìí ó ní sísú kíṣẹ́ kò ṣe pé Muyideen mẹ́mu yó à mo gbọ́rọ̀ ẹ̀ láyé mi wa alaikum salam ṣé ìyàwó lélẹ́yìí ngbẹ̀mọ̀ ngbọ̀mọ̀ àwọn afẹ́yàwó kò fẹ́yàwó gidi wájú ìyàwó tó tún lóhùn ní fáibúrọ́dù Ah. la ilaha illa. Ah. Ah. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí màá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹgbọ́n tá fa àìsàn bíbẹ̀ yẹn ó nígbà tó máa tún fẹ́yàwó ó ló lọ fẹ́ èyí tó ní fibroid kí ọlọ́run wọlá wípé ẹ ó yọ ọmọbìnrin kọ́lọ́run kó wọlá wákàtí tá a wà ẹ́ ìbùkún kọ́lọ́run kó bá mi dá a láre èyí rẹ̀ gbọ́. Adéoyè Abíọ́lá wọn láàfáà ti háì ni èyí rẹ̀ já fi ara wa jọ gbọ́ mọ́mí moríire blog ẹ káàárọ̀ mà ẹ jẹ́ kájọ fetí ara wa gbọ́ ṣó yẹ káàfa ò sọ bẹ́ẹ̀ ẹlẹ́ran ara ni gbogbo wa ṣọmọ yìí ló gbé fibroid sínú ara ẹ ní ẹlòmíì gan lè má ó lè má mọ̀ pé òun ní fibroid gan bóyá ńgbà tó wá di pé àṣeyàwó ẹ ó yẹ kọ́mọ oyún ti dúró sí òrì wọn ṣèwádìí pé alágbájá ní fibroid. ìyá ní láti dá ìyàwó Muyideen lẹ́bi nítorí ó kọ̀ láti tẹ̀lé Muyideen charger ẹbí ìyàwó Muyideen bá tiẹ̀ wá kọ̀ láti tẹ̀lé ọkọ ẹ̀ ǹjẹ́ ó tọ́ sí àáfàá kankan láti máa ṣépè fún ọmọbìnrin náà àbí kí wọ́n máa fi àìlera ara ẹ̀ kan máa fi bu àwọn ọ̀wà àmúyẹ̀wò là ń là sílẹ̀ pàápàá àwọn tó jẹ́ adarí ẹ̀sìn àwọn àmúyẹ̀wò là ń là sílẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tó jẹ́ pé wọ́n lè kọ́ látara látara wa ṣé ayélujára ló sọ àwọn èèyàn di bá a ṣe dà yìí ni àbí ìwà ọmọ ènìyàn ti wà nù wọn tẹ́lẹ̀ abọ́rọ̀ ẹ̀sìn ní ká sọ pé ó pa àwọn èèyàn bí ọtí ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.